àwọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ara wọn a ti ẹ̀kan gbọ́ ìpè pé ìjà ìgboro ti bẹ̀rẹ̀ o ní agbègbè wọ́dẹ̀t níbí yìí ṣùgbọ́n bí a ṣe ń gbé mọ́tò wa bọ̀ ta débì yìí ní alẹ́ àná yẹn kódà èèyàn pọ̀ púpọ̀ dépò pé mọ́tò wa ò lè wọlé sí àárín wọn bí. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kàlẹ́ o èyí ni àgbéyẹ̀wò ìròyìn tí ó ní ọjọ́ kejìlá oṣù kínní ọdún 2022 tó wá sójú wòrán yín láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN ṣáájú ẹgbẹ́ àwọn kókó àwọn ìròyìn tó jẹyọ lónìí pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó kàlí láyà Àlàó Akálà dágbére fáyé ní ẹni ọdún mọ́kànléláàádọ́rin ẹ mọ̀ gbọ́ bó ṣe jẹ́ ènìyàn mẹ́ta jẹ́ ọlọ́run nípè bí ilé ìjọsìn kan ṣe wó lulẹ̀ ní ìpínlẹ̀ Delta gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ olúwo gbé òṣùbà ràbàǹdẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Ògùn Àwùjalẹ̀ Àkárìgbò fún kínní o ẹ mọ̀ gbọ́ ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí ẹ̀mí àwọn méjì tó sì di àwátì níbo ló ti ṣẹlẹ̀ ẹ mọ̀ gbọ́ yẹn náà tá a bá padà dé. ta ló lepo rọ̀bì Adébánjọ ṣe àtìlẹ́yìn sí ọ̀rọ̀ tó jáde láti ẹnu olóyè Edwin Clark iléeṣẹ́ tó ń rí sí ìwọléjáde tá a mọ̀ sí ẹ̀ṣọ́ ẹnubodè wọ́n mà ti gba ọta àbọn tí ó lé ní ẹgbẹ̀rún mẹ́ta ó lé ní ẹgbẹ̀ta ní ìpínlẹ̀ Kwara ìròyìn yìí àti àwọn míì lẹ́wọ̀n máa gbọ́ tá a bá lọ sókè lọ́hùn tá a bá dé padà láti ìkànnì Yorùbá Broadcasting Network ẹ má yí kúrò ń bẹ̀ ẹ má sì tẹ̀ nǹkan kan ju kẹ́ ẹ dúró síbẹ̀ kẹ́ ẹ sì máa bá wa share kẹ́ ẹ sì máa like ẹ̀ bí a ṣe máa mọ̀ wá fún yín láṣálẹ̀ tòní. lónílé lálejò àti gbogbo àgbáyé èmi kábíyèsí ọba ọlásọdé ọláòlè pẹ̀kun onífọ ọlọ́jà níkùn alákòmù ti ìlú àkòmù fi àkókò yìí rọ̀ wá pé ká bá wa gbé Yorùbá Broadcasting network lárugẹ tiwantiwa ní o. ẹ káàbọ̀ padà àgbéyẹ̀wò ìròyìn ló ń tẹ̀síwájú láti ìkànnì yorùbá broadcasting network fún èyí tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ máa tẹ subscribe button kẹ́sì máa tẹ aago tí ń bẹ lókè òun láti máa rí wa wò nígbàkigbà tí a bá ti mú àwọn ètò wa wá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ kì í ṣe bàbá ẹnìkọ̀ọ̀kan ìkànnì àkọ́kọ́ lórí ayélujára tó mú àwọn àgbéyẹ̀wò ìròyìn wá sójú ìwòran yín lójoojúmọ́ bẹ́ẹ̀ là ń rí ọ̀rọ̀ tó ń lọ àti àwọn ìròyìn lérèfé àti àwọn ètò míì lọ́lọ́kan òjọ̀kan ẹ lè máa fi ohùn ránṣẹ́ àbí kẹ́ darapọ̀ mọ́ wa nípa títẹ YBN sórí nọ́mbà tẹ̀ ń wò lójú ìwòran yìí Olúmáyọ̀wá Àbàjìgín lóníròyìn fún tàṣálẹ̀ tòní. ìpàdé èmi àti Sunday Ìgbòho nínú ọgbà ẹ̀wọ̀n tó wà ní ìlú Kútọ́nù olùṣọ́ kan tó fi Ìbàdàn ṣe ibùgbé ló sọ̀rọ̀ síta o olùdásílẹ̀ ìjọ kan tí wọ́n porúkọ ẹ̀ ní Divine Seed of God Chapel Ministry tí ó kalẹ̀ sílùú Ìbàdàn ìyẹn wòlíì Wálé Ọlágúnjú ló ti ń ṣàlàyé ohun tí ojú ẹ̀ rí pẹ̀lú ajìjàgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ni Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Ìgbòho tí ó ti wà nínú àhámọ́ ní orílẹ̀-èdè olómìnira Benin pàápàá jùlọ ní ìlú Kútọ́nù lẹ́yìn tí ọwọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè náà tí wọ́n gbà mú ní ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún tó kọjá nígbà tí ó ń gbìyànjú láti wọ ọkọ̀ òfurufú ní pápákọ̀ òfurufú láti tẹ ọkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Germany olùṣọ́ àgùntàn wa sọ pé òun ti lọ sí ìlú Kútọ́nù ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti lọ ṣe àbẹ̀wò sí olóyè Sunday Adéyẹmọ ìyẹn Gbowó Ṣà láti mọ bí gbogbo ohun bó ṣe ń lọ pẹ̀lú ipò tó wà níbẹ̀ ni olùṣọ́ àgùntàn náà tó wá ń jẹ́ kó dímọ̀ pé Ìgbòho tó ti wà ní àhámọ́ fún ọjọ́ mẹ́tàdínlọ́gọ́sàn-án nínú àhámọ́ náà ni ó ti ń ṣàlàyé pé àwọn àdójúkọ tí olóyè Sunday Adéyẹmọ ń kojú báyìí kò ju bíi méjì sí mẹ́ta lọ o tí ó sì jẹ́ pé láìpẹ́ jọjọ Ọlọ́run àtúsílẹ̀ bẹ́ẹ̀ ló ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o fún wíwà láàyè ẹ̀mí àti bíbọ́ lọ́wọ́ ikú olóyè Sunday Adéyẹmọ ní ọdún tó kọjá ṣùgbọ́n wàá bu ẹnu àtẹ́lu àwọn ládéládé àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe kọ̀ láti fìbọn ṣọ̀kan láti fi ohùn kan sọ̀rọ̀ fún gbígba olóyè Sunday Adéyẹmọ sílẹ̀ ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu wòlíì Wálé Ọ̀làgúnjú ohun tó bá Sunday Igboho sọ àti ohun tí Sunday Igboho tó ń là kọjá lórílẹ̀ lórí ìpànìyàn tó wáyé ní ìpínlẹ̀ Ondo àwọn alákọlù wa wọ́n sá pamọ́ sínú igi ni o ikọ̀ àmọ̀tẹ́kùn ló sọ ilé di mímọ̀ bẹ́ẹ̀ ni ìjẹ́kọ̀ọ́ di mímọ̀ pé àwọn ọlọ́pàá ti da àwọn ikọ̀ wọn sínú àwọn agbègbè tí wàhálà náà tó ti bẹ́ sílẹ̀ ẹni tó jẹ́ adarí àti apàṣẹ ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo olóyè adétúnjì adélẹyẹ ló ti sọ pé àwọn mẹ́ta tí wọ́n jẹ́ ọlọ́run nípè sí ikú àti àkọlù àwọn fúlàní agbébọn ní abúlé mọ́lẹ́gẹ́ ní abẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n ti kọlù wọ́n tí ó sì jẹ́ kó di mímọ̀ pé bí wọ́n ṣe kọlù àwọn ará abúlé náà ni wọ́n kọlù àwọn tó jẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn Adeleye tí ó ṣe àbẹ̀wò sí agbègbè náà ló sọ pé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ọ̀hún ni wọ́n ti wọ inú igbó láti wá àwọn apànìyàn náà jáde o pẹ̀lú ọ̀rọ̀ wípé ìgbà tí wọ́n máa kọlu ìlú tá a mọ̀ sí mọ̀lẹ́gẹ̀ yìí inú igbó àwọn igi tí ó ń bẹ nínú igbó náà ni àwọn ọ̀daràn náà tá a mọ̀ sí agbébọn Fúlàní ló farasin kó tó di pé wọ́n ṣe àkọlù ọ̀hún Adeleye tí ó lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún ètò ààbò sí gómìnà ìyẹn Alhaji Jimoh Déjùmọ̀ ló sọ ilé ìdí mímọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ tó lọ níbi tí àwọn Fúlàní darandaran tí wọ́n tó àádọ́ta wọ́n ṣe kọlù abúlé Mọ̀lẹ́gẹ́ tí wọ́n sì pa ènìyàn mẹ́ta tí wọ́n sì wà bẹ̀rẹ̀ ti ní dáná sun àwọn ilé náà látàrí pé wọ́n ní àwọn ará abúlé náà kọ̀ láti gbà wọ́n láàyè láti da ẹran jẹ oko wọn ṣùgbọ́n lọ́wọ́ báyìí ikọ̀ àmọ̀tẹ́kùn ti ń jẹ́ kó di mímọ̀ ìpè láṣẹ èdùà àwọn yóò wá wọn jáde o lórí ta ló lépo rọ̀bì orílẹ̀-èdè nàìjíríà adébánjọ ṣe àtìlẹyìn sí ọ̀rọ̀ tí clark sọ o ó ní ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọbásanjọ́ ni ó lè fa ìyapa àti fún orílẹ̀-èdè nàìjíríà olóyè adébánjọ tí a mọ̀ sí adarí ẹgbẹ́ àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tá a mọ̀ sí Afẹ́nifẹ́re lónìí ti ṣe ọjọ́rú ló ti tako aláṣẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn olóyè olùṣègùn ọbásanjọ́ bí bàbá ṣe ń sọ̀rọ̀ yìí pé epo rọ̀bì tí wọ́n rí ní ẹkùn niger delta pẹ̀lú òfin orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà lónìí adébánjọ tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní agbègbè kan tá a mọ̀ sí lẹ́kì nípínlẹ̀ èkó ló ti sọ wípé ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọbásanjọ́ tó jẹ́ ọmọ ọdún mẹ́rìnlélọ́gọ́rin yìí ni ó fi ń ba òfin jẹ́ tí ó sì ń bini nínú gidi ni o tí ó sì lè dá ìpínyà sílẹ̀ lórílẹ̀ nàìjíríà alàgbà adébánjọ tóun jẹ́ ọmọ ọdún mẹ́tàléláàádọ́rùn-ún tí ó ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ tó jáde láti ẹnu àgbà láti ẹkùn pan niger delta forum tí ó sì tún jẹ́ alága ìgbìmọ̀ àwọn àgbà ìjọ national congress ìyẹn olóyè edu clark tóun náà jẹ́ ọmọ ọdún mẹ́rìnléláàádọ́rùn-ún níbi tí wọ́n ti sọ pé epo rọ̀bì tí wọ́n rí ní ẹkùn niger delta ó jẹ́ ti àwọn ènìyàn láti ẹkùn ọ̀hún adébánjọ tí ó sọ̀rọ̀ lórí àkórí kan tí ó fi ń sọ wípé ọ̀rọ̀ àlùfàǹṣá láti ẹnu ọbásanjọ́ ohun tí ó lè fa ìpínyà lórílẹ̀‐èdè nàìjíríà àjọ ẹ̀ṣọ́ ẹnubodè tí a mọ̀ sí àwọn kọ́sítọ́ọ̀mù ni wọ́n ti gba ọta ìbọn tó lé ní ẹgbẹ̀rún mẹ́ta àti òjìlélẹ́gbẹ̀ta ìyẹn three thousand six hundred and twenty ní ìpínlẹ̀ Kwara ẹni tó jẹ́ adarí àjọ ẹ̀ṣọ́ ẹnubodè ní ìpínlẹ̀ Kwara Hussaini Ahmed ni ó ti ń ṣe àfihàn àwọn ọta àbọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ní agbègbè Bukoro lábẹ́ ìjọba ìbílẹ̀ Barutan ní ìpínlẹ̀ Kwara ó ń ṣe léyìí nígbà tí ó pe àwọn akọ̀ròyìn jọ o láti máa fi àwọn tí wọ́n rí gbà padà yìí lọ́wọ́ àwọn ẹni ibi nílùú Ìlọrin ó ń jẹ́ kó di mímọ̀ ìpè gbogbo iṣẹ́ àwọn ẹni ibi ni àwọn ń takò ní ìpínlẹ̀ Kwara tí àwọn ò sì ní gba àwọn ẹni ibi láàyè láti ṣe ọṣẹ́ àbí láabi kankan àbí láti gbẹ̀mí àbí bà dúkìá ẹnikẹ́ni jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún ṣé kọ́lọ́run ṣàmà ṣàánú wa lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ni o. Olúwo gbé òṣùbà rabandẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Ògùn olórí àwọn ọba ní ìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ló ti gbé òṣùbàrà bàǹdẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún fi ń fífi ọwọ́ sí òfin jíjọba àti ètò ìjọba àti ìsìnkú ọba ní ìpínlẹ̀ Ògùn ó ṣàlàyé pé òfin tuntun yìí ni yóò mú kí ìgbà ọ̀tun dé bá ètò ìjíjọba tí yóò sì mú àyípadà bá àwọn àṣà àtijọ́ bí àwọn ètùtù àti àwọn ìṣẹ̀ṣe tí wọ́n máa ń ṣe fún ẹnikẹ́ni tó bá fẹ́ jọba bákan náà ni Olúwo ló kí àwọn ilé ìgbìmọ̀ asòfin wípé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe o nípa fífi ọwọ́ sí àbádòfin tuntun yìí tí ó sì ṣe àtúpadà sí ètò ìjọba ní ìpínlẹ̀ ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àwọn ládéládé tí wọ́n wà níbi tí wọ́n ti ti ọwọ́ bò òfin náà nìyẹn bí a ṣe ń rí bí olórí ọba ní ilẹ̀ Ìjẹ̀bú ọba Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà ìyẹn Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Àkárìgbò ti Rẹ́mọ ọba Babátúndé Adéwálé Àjàyí olú ti Ìlaró ọba Kẹ́hìndé Aláké ilẹ̀ Ẹ̀gbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ọba tí olúwo ní ẹ wò ó iṣẹ́ takuntakun lẹ ṣe o láti mú ìyípadà bá òfin jíjọba ní ìpínlẹ̀ Ògùn lórí àwọn ìròyìn tó tún jẹyọ lónìí tí à ń wá sójú ìwòran yín níkànnì Yorùbá Broadcasting Network ni pé ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí ó sì gba ẹ̀mí àwọn méjì ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ìbàràpá ní ìpínlẹ̀ ọ̀yọ́ lára àwọn ìròyìn tó bọ́ sí wa lọ́wọ́ lónìí ni wípé ìṣẹ̀lẹ̀ kàyéfì kan tún bẹ́ sílẹ̀ o ní agbègbè ìbàràpá lábẹ́ ìjọba ìbílẹ̀ ìbàràpá central ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ ní ìlú igbóọrà gangan ni o níbi tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì ti ń bá ara wọn jà bí ó tilẹ̀ jẹ́ pé wọn ò dárúkọ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún èyí tí ó gba ẹ̀mí àwọn méjì tí wọ́n porúkọ ẹnì kíní ní akeem àti ibrahim tí gbogbo ẹ̀ mọ̀ sí master ìjà náà tí ó bẹ̀rẹ̀ láti láti ọjọ́ àìkú tí ṣe bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí ó sì ti fi jẹ́ kí gbogbo ìjà náà kí ó fẹjú kẹ̀kẹ́ tí ó sì gba ẹ̀mí àwọn tí ó jẹ́ ọlọ́run nípè nítòsí ilé ìwòsàn kan tí ó wà ní agbègbè tí wọ́n ń pè ní old motor park ní gbọ́ra gẹ́gẹ́ bí akọ̀ròyìn wa ṣe sọ pẹ̀lú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe pẹ̀lú àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ kúrẹ́ ìròyìn yìí àti ìṣẹ̀lẹ̀ yìí bó ṣe wáyé láwọn máa mú wá sójú ìwòran yín láìpẹ́ níkànnì Yorùbá Broadcasting Network ẹ ṣáà máa tẹ̀lé wa kí ẹ sì máa bá wa lọ ẹ ó máa rí wò bó ṣe ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n ní ṣókí ni wípé ìṣẹ̀lẹ̀ ńlá àti ìjà ńlá ó bẹ́ sílẹ̀ ní ìlú ìbàràpá. nǹkan tèmi rí sí ni pé kí incident yẹn tó ṣẹlẹ̀ lánàá mo rí ak yẹn tó wá sí ọ̀dọ̀ mi àti igbá ẹ̀kan ọmọ tí wọ́n kọ́kọ́ pa yẹn tán ṣapa yẹn so ó dẹ̀ ní pé mọ́tò tí òun wà ní ìjẹta mọ́tò ẹ̀ ń tọ́jú ọwá sọ́dọ̀ mi yẹn pé wọ́n fọ́ gíláàsì ẹ̀ so wọ́n dẹ̀ láwọn ti ṣètò ẹ̀ nǹkan tí ó sọ fún mi yẹn ó wá lóun lọ kóun padà bọ̀ wá sọ́dọ̀ mi mi mọ̀ pé àlọ́ ẹ̀ ni máa rí mi ní padà rábọ̀ ẹ̀ mọ́ nǹkan tí mo rí mọ́ lánàá nìyẹn. ibo ni ẹ̀yin gbọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìjà yìí. mi kò sọ pàtó ibi tó ti ṣẹlẹ̀ nǹkan tó kàn sọ ni pọ́n fọ́ gíláàsì mọ́tò tó wà wọ́n sì ti bá a ṣe. wọ́n dẹ̀ ti bá a ṣe padà. ṣàdédé ni wọ́n padà wá bẹ̀rẹ̀ ìjà. ìjà tí wọ́n fi náà ṣe lára àwọn ìròyìn kan tó jẹyọ lónìí ni pé ikú ti mú gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn Alao Akala bí Alao Akala ṣe jẹ́ ọlọ́run nípè ní ẹni ọmọ ọdún mọ́kànléláàádọ́rin gbajúgbajà olóṣèlú ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó sì ti gbà jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀túnba Christopher Alawakala ti jẹ́ Ọlọ́run nípè gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí olóògbé àti ẹni tó jẹ́ igbákejì gómìnà bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ Alawakala tó jẹ́ ọmọ ọdún mọ́kànléláàádọ́rin ni ó ṣe ìjọba gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní oṣù karùn-ún ọdún 2003 títí di oṣù kínní ọdún 2006 ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n yọ gómìnà lóyè ìyẹn olóyè Rasheed Ládọjà tó ń ṣe igbákejì fún wọn búra fún Akálà gẹ́gẹ́ bí gómìnà tí ó sì ṣe ìjọba fún oṣù mọ́kànlá ṣùgbọ́n nígbà tí ó di oṣù kejìlá ọdún 2006 ilé ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà ló dá Lájọdà padà gẹ́gẹ́ bí gómìnà ṣùgbọ́n nígbà tó di ọdún 2007 àkàlà díje dupò gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí ó sì wọlé èyí tí ó fi ṣe ìjọba títí di oṣù karùn-ún ọdún 2011 èrínwó àjàlòkú ṣubú kò lè dìde àlàó akálà ó di ẹni ẹbọra lónìí tí í ṣe ọjọ́ kejìlá oṣù kínní ọdún 2022 lẹ́ni ọmọ ọdún mọ́kànléláàádọ́rin kí ọlọ́run kó jẹlẹ̀ fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ lára àwọn òròyìn tó yọ lójú ìwé ìròyìn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà lónìí tí ó sì ṣeni ní kàyéfì àti tó dùnni dọ́kàn ní bí àwọn mẹ́ta bí wọ́n ṣe jẹ́ ọlọ́run nípè bí ilé ìjọsìn kan bó ṣe wó lulẹ̀ ìròyìn tí kò dùn mọ́ni nínú ni ó ṣẹlẹ̀ bí ó ṣe jẹ́ kó di mímọ̀ pé àwọn ọlọ́pàá wọ́n fi léde wípé ó kéré tán ènìyàn mẹ́ta ni wọ́n ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra pẹ̀lú àwọn ọmọdé jòjòló méjì tí àwọn tí ó tó méjìdínlógún sì farapa yánnayànna bí ilé ìjọsìn kan ṣe wó ní ẹkùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ìrọ̀lẹ́ àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun ní agbègbè ọ̀pánàm ní ìlú àsàbà ti ṣe olóòlò ìpínlẹ̀ delta gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá bright edafe bó ṣe fi léde àdúrà ni pé kí ọlọ́run fi oríjì àwọn tó ti dágbére fáyé kì í dùn kó pọ̀ ṣínbà ẹ lọ́bẹ̀ oge kò ní jù báyìí lọ láṣálẹ̀ òní fún àgbéyẹ̀wò ròyìn tó ti wá sójú wòrán yín láti ìkànnì Yorùbá Broadcasting Network ṣùgbọ́n jẹ́ kí n máa fi ràn yín létí ipé ìkànnì yìí ni ìkànnì àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò ròyìn olójoojúmọ́ ẹ sì lè darapọ̀ mọ́ wa nípa ti subscribe button kí ẹ sì máa tẹ aago tí ń bẹ lókè láti máa rí wa wò fún àwọn ètò wa bó ṣe ń balẹ̀ lọ́lọ́kan òjọ̀kan bíi àgbéyẹ̀wò ìròyìn ọ̀rọ̀ tó ń lọ lérèfé ìròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà lórí ìkànnì yìí olúmọ̀yà àbàdìgín ló ti múrò ìwà sójú ìwòran yín lálẹ́ tòní láṣẹ Olódùmarè oorun ayọ̀ làásùn àsìnídẹni àwátì ó dàárọ̀.